tinubu àtàtìkù gbọ́dọ̀ ṣàyẹ̀wò ìlera wọn àti mímu oògùn olóró dino melaye ló sọ bẹ́ẹ̀ agbẹnusọ fún ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú pdp sẹ́nẹ́tọ̀ dino melaye ti sọ pé àfi kíléeṣẹ́ tó ń gbógun ti lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ wa ndlea ṣàyẹ̀wò fáwọn méjì tó ń léwájú jù nínú àwọn tó fẹ́ díje dupò ààrẹ nàìjíríà alhaji atiku abubakar tó fẹ́ díje nínú ẹgbẹ́ PDP àti aṣíwájú Tinubu tó fẹ́ díje nínú ẹgbẹ́ APC kí wọ́n sì gbé èsì àyẹ̀wò náà sí gbangba káyé rí i ó ní eléyìí yóò jẹ́ kí gbogbo ayé mọ bí wọ́n ṣe kúnjú òṣùwọ̀n sí láti lè ṣiṣẹ́ takuntakun lórí ipò tí wọ́n fẹ́ bọ́ sí yìí ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kogi yìí sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ karùn-ún oṣù kọkànlá yìí Mìláyè ní mò ń pe àwọn olùdíje méjèèjì tó ń léwájú jùlọ nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ pé kí wọ́n fa ara wọn kalẹ̀ fún ìlera wọn àti àyẹ̀wò bóyá wọ́n mu oògùn olóró àbí wọn kì í mu mò ń fi àsìkò yìí pe alága àjọ tó ń gbógun ti títà àti lílo oògùn olóró nílẹ̀ wa Buba Marwa láti ṣàyẹ̀wò fún àwọn olùdíje méjèèjì yìí nítorí ẹnikẹ́ni tí yóò bá jẹ́ ààrẹ ilẹ̀ wa gbọ́dọ̀ wẹ̀ kó yán kàìnkàìn lórí ọ̀rọ̀ lílo oògùn olóró ká sì mọ ipò tí ìlera rẹ̀ wà eléyìí ṣe pàtàkì pẹ̀lú bí ilẹ̀ wa ṣe ń kojú wàhálà oògùn olóró lílò lásìkò yìí gbogbo ẹnu ni mo fi lè sọ pé àìlera Tinubu kò pé tó mo pè é níjà láti ṣe àyẹ̀wò ìlera rẹ̀ kó sì gbé e jáde Àtíkù náà yóò ṣe tirẹ̀ a fẹ́ mọ̀ bóyá bó ṣe ń sọ̀rọ̀ àgbàdo àti ẹ̀gẹ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ ilẹ̀ wa bíi àádọ́ta mílíọ̀nù tó ní kí wọ́n gbà síṣẹ́ sọ́jà jẹ́ ọ̀rọ̀ tó sọ lásán àbí àmì pé ìlera rẹ̀ kò pé dáadáa ni olùwòsàn nílé ìjọba ní aṣọ rock ń wá kì ṣe aláàárẹ̀ nàìjíríà kò fẹ́ ààrẹ tí yóò tún máa pààrà london lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìlera rẹ̀ èyí tí kò ní jẹ́ kó ráyè mójútó ètò ọrọ̀ ajé àti iṣẹ́ ìlú gbogbo bẹ́ẹ̀ ló fi kún un pé olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú labour peter obi pàápàá kò ní ohun tó pè fún láti jẹ́ ààrẹ ilẹ̀ wa bó tilẹ̀ jẹ́ pé ó gbóṣùbà ràbàǹdẹ̀ fún ọkùnrin náà fún iṣẹ́ akin tó ṣe ó ní pẹ̀lú ẹ̀ náà ipò ààrẹ kò tíì kàn án Mìláyè ní Obi kò ní agbára láti jẹ́ kí orílẹ̀-èdè yìí wà ní ìṣọ̀kan ó ló jẹ́ ohun tí kò dára bí èèyàn bá gbé iṣẹ́ káfíńtà fún télọ̀ ó yẹ káwọn ọmọ Nàìjíríà mọ̀ pé ìbò yòówù tí wọ́n bá dì fún Obi APC ni wọ́n ń dì í fún nítorí Obi kò lè débẹ̀ ó fi kún un pé ẹnikẹ́ni tó bá ń polongo ìbò fún Obi Tinubu ló ń ṣiṣẹ́ fún láti di ààrẹ ilẹ̀ wa bákan náà ló sọ̀kò ọ̀rọ̀ sí Fẹ́mi Fani Káyọ̀dé pẹ̀lú bó ṣe ní èèyàn ọlọ́run tí a rán láti wáá gba ilẹ̀ wa sílẹ̀ ní Tinubu àti igbákejì rẹ̀ Shettima ó ní ọkùnrin náà kò mọ ohun tó ń sọ àti pé ìdàkejì ohun tó ní lọ́kàn ló ń sọ jáde Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online